bá tiẹ̀ rí ọba adẹ́rẹ́ ó sì kí ni wọ́n sọ wáyù kalẹ̀ láti sọ pé tán àwọn èèyàn sọ́nà pẹ̀lú ilé kì í ṣe wípé ìrọ́mù gbígbé ó ní náfìlà tiẹ̀ kankan rárá ṣùgbọ́n ibi tá a ti máa gbé ìrọ́mù ní Madina ní zulefilesa yẹn òun ní àpọ́nlé tiẹ̀ lọ́tọ̀ torí pé ńgbà tó jìṣẹ́ náà sàásánà ń débẹ̀ jibril aleyhisselam ó sọ̀kalẹ̀ ó wá sọ fún mi pé yẹnà fúlàní bí ààyè àlùbáríkà níbí wàdùn wàdùn mubaraka pé kó múnà ń ló fi jẹ́ wípé tó bá àsìkò tá a dé ibi ibẹ̀ yẹn wọ́n ń kírun lọ́wọ́ ni àwa bá wọn kírun. yálà zúrù ni tàwa ti zúrù tán kí ló yẹ ká ṣe ká kí asiri wa lẹ́sẹ̀kẹsẹ̀ torí pé kí ni a wà ní àjò tó bá yẹ pé mọ́gírìbì ni kí ló ká ṣe ká kí ṣayì torí pé a wà ní àjò. ìwọ̀n tá a kí yẹn ti tó ṣùgbọ́n tí ì bá ṣe àsìkò òun ká múná fìlà ara ká méjì wá tàbá ti múraka náfìlà araka méjì wà báyìí tán àti gbé ìrọ̀mù àṣẹ wà nínú aṣọ ìrọ̀mù ṣùgbọ́n ẹni tí ò bá gbé láti lé tí ò wọṣọ ìrọ̀mù láti òtẹ́ẹ̀lì ẹ̀ tàbí ibi tó máa ń túbọ̀ tó fi débẹ̀ yẹn kò kún tó ṣùgbọ́n kò sí lè kò ìdí tá a fi ní kò kún tó ní pé òjíṣẹ́ náà sàn sọ́làmù ó gbé ó wọ̀ láti ilé ni ó wọ̀ láti ilé ni ó wá gbé ìhọ́ọ̀mù ní Zulaikhilaifa bàtó adé Zulaikhilaifa takirun tán awa fèsì kibla a fẹ́ gbé ìhọ́ọ̀mù báyìí nígbà tá fẹ́ gbé kábàárà ayé mu kíláàsì labbaika bi umrata wọ́lọ́wọ́n ọba mo jẹ́ ìpè rẹ fún umra báyìí gbàtà fẹ́ ṣe umra báyìí tó pé oṣù ájì là á dẹ̀ wá irú ájì wo la fẹ́ yẹn tẹ̀mọ́tò ájì ẹni gbẹdẹmukẹ́ sotí yẹ báyìí nìsín labbaika li umrata mutamati'an ila al wọ́n lọ́wọ́n ọba mo jẹ́ pé rẹ fún múra báyìí tí mo fẹ́ fi enjoy hajj láàrin ya àfihàn kìí ṣe torí síárì mi ni mò ń fi ṣe tí mò ń ṣe ọfẹ́ fi ojú rẹ̀ ni orí mi ògbọ́ mi òmò tí mò ń rò wọ́n dà súnmọ́ a kìí bẹ́ẹ̀ ṣe pé mo wá fẹ́ máa ṣe níṣe tó yẹ pé káwọn èèyàn fi gbọ́ wípé yẹ ṣe mọ̀ wípé ọ̀gọ̀ọ̀rọ̀ nǹkan hajj ìpolongo ni ntí mò ń fún à ń polongo kìí ṣe pé káwọn èèyàn fi gbọ́ mi ni o tí ìwọ bá dẹ́dà ó fi gbọ́ mi ni kó o lè bá a ṣe àfọ̀mọ́ fún mi kó o lè bá a san mí lẹ́sàn-án rẹ̀. a wàá fi kún aláhùnmá màhálì haithuma habaftoni wọ́n bá bẹ́dà ibi tó o bá dá mi gúnlẹ̀ sí nígbà ń sin lọ yìí tọrọ kọ́ dá mi gúnlẹ̀ ṣùgbọ́n tó o bá dá mi gúnlẹ̀ sí ọ parí mi o kí nìdí téèyàn báyìí lè ṣe nǹkan kẹkẹrẹ tí ájì fi wùrìn o ní choice ó ṣe nǹkan ó ṣe délẹ̀ o ní ládàá o ṣùgbọ́n ó tún wá padà wá ní ọdún míì láti wá ṣe kí ni láti wá tún ṣe torí pé kí lọ́ba adẹ́dà sọ wà á tí alẹ́hájá wọlé ọmọọta lè là ẹ gbọ́dọ̀ pé tẹ́ ẹ bá ti gbé ìrọ̀mù rẹ̀ ọ parí ẹ̀ parí ẹ̀ ni o kò sí dá dúró sótìyẹ́ báyìí fún un là ń fi fi eléyìí àwọn condition yìí là ń fi fi dè kọ́mọ̀jẹ́ pé kí ni ẹni tí ló ṣẹlẹ̀ àìbá a mọ̀ sotiye labbaik li umrata mutamatti'an ila al-hajj baru ya fiha wala sum'a mahalli haythu ma habatani ń tún lọ ẹni tó jẹ́ ní mímọ̀ tí ẹ̀rọ eré ìmọ̀ ti ń fẹ́ tí ń tẹ̀lé súnmọ́ èèyàn rọra gbẹ̀sí lẹ́gbẹ̀ẹ́ ẹnìkan gbé ara òun ò ní gbẹ̀sí lẹ́gbẹ̀ẹ́ ń tò òun ó sọ lásán nù táì parí hajj bó ṣe ṣe lóòótọ́ nù ó sọ lásán nù ìwé ló dé ní à olówó ọba fífi rẹ̀ ní ẹ̀sìn eléyìí dànù torí kọ̀fẹ́ fowó ṣòfò. So kò fẹ́ fásitì ṣòfò kò fẹ́ fi ìnara ṣòfò. kí náà wí jẹ́ wíjọ́ yẹn náà àdó àmọ́ ń sè ẹ ṣe sí mi lẹ́nu kémi náà ẹ ṣe sí mi lẹ́nu kémi náà ṣe ọmọ ní ti ń ṣe ni kò fẹ́ fi ṣòfò ni kí ni wọ́n á bá kọ́ òfin lárúbáwá tán ẹni tí ń pè náà opportunity fún láti ṣe kí ni láti kó ládàá tiẹ̀ kí ni ìtumọ̀ rẹ̀ lára abáhùn yóò jẹ kórí tiẹ̀ náà wú wípé tí mo bá délé àfi kí n la ọwọ́ kéwké kó o fi mọ kí n kó o fi mọ tó ń sọ. náà bàtọ́ wa sọ bá ń fún labbaik al-umrata mutamatti'an ila al-hajj la riya'a fiha اللهم محلي حيثما حبستني لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد ونعمة لك والملك لا شريك لك ó ti di muhrimu bam umra àti hajj ò ní àníyàn kan aláhùnmá ìní àwọn ètò àlọ umrata àlẹ kò sí ti jẹ bẹ́ẹ̀ bí ẹni tó pé wọ́n fẹ́ kírun ọwa nsị hawaitu adaa ọdị salati ìtìdá lórí ìmáàmì nǹkankan oríṣi bẹ́ẹ̀ bí kì í sára rẹ kí ló dé tí ìfi sára rẹ̀ òjíṣẹ́ náà sọ́láwọn fi kọ́ kankan nínú àwọn sàbí sàbí bíi ti ààwẹ̀ nàwẹ́tù sọ́ọ́nà rọ̀mọ̀báàlì ẹ̀hàn sàlàfínà rọ́mọ́. kò rẹ̀ ló ṣe náà iná máa kú ọrụ ọmọ ìwé dáná dáná ṣẹ̀dí dá gbogbo ròyìn kò sí bẹ́ẹ̀ torí pé ọba tó fẹ́ ọrụ níyà fún ó manú rẹ̀ jù gan ti bilkuliya ntí wọ́n gan ọ̀gbọ́yé nínú tí ń bẹ ní ara rẹ ní jẹ́rìjẹ́ rẹ ó ti ká subhanahu wa ta'ala so ó ti da ara rẹ báyìí ó ti di muhrimu báwọn ò gbọ́dọ̀ gé kan ò gbọ́dọ̀ fáwọn ò wọṣẹ ò gbọ́dọ̀ pàfíìmù ṣe gbogbo eléyìí ò gbọ́dọ̀ kúrò ọ gbọ́dọ̀ sọsọkúsọ ọ gbọ́dọ̀ ṣèṣekúṣe ومطع لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد ونعمة لك والملك لا شريك لك لبيك إله الحق لبيك ذا المعارج لبيك ذا الفوادل لبيك وسعديك والرغباء إليك والعمل لا إله إلا الله ربنا أتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ألا خير خير الآخرة ربنا أتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب هم سببين هم pariwo هم pariwo torí wípé òjíṣẹ́ náà sàásánà wípé afdalil alhaj wa faj hajj tó lọ́lá jù ni hajj tá a polongo rẹ̀ tá a ń pariwo tá a dẹ̀ pẹ̀rẹ̀ ń bẹ̀ tá a dẹ̀ jẹ́lẹ̀ tó pọ̀ pàtàkì a máa polongo báyìí títí títí títí nta máa ṣe jù kò ní fààyè gan láti ṣe kí ni láti ka Qur'an kò ní fààyè láti ṣe nǹkan mìíràn dáhùn ṣe tá a bá wá ti dé tá a máa ti rí ilé àkọ́kọ́ ní Madina ní Maka tí ààyè bá wà tí mọ́tò dúró bẹ́ẹ̀ afẹ́ inzop afẹ́ gbọ̀nsẹ̀ awẹ́fí ká lo opportunity yẹn ká bọ́ sínú toilet wọ́n pọ̀ lọ jam rárá lọ́n tó dẹ̀ neat dáadáa ká ṣe kíni ká sẹ́yìn sórí káwẹ̀ torí sì wọ ọṣẹ o ìwọ kí ni ìròmí lásán èyí tá a kọ́kọ́ ẹ̀ka tó wọṣọ ìrọ́mù yẹn ó lè jẹ́ ìwé ọṣẹ ó lè jẹ́ gbogbo ẹ̀ káfíntọ́ amúra ni torí pé ṣe mọ̀ pé Islam bàbàrà ìmọ́tótó àti eh, ẹ̀ṣọ́ bàrákàláfì torí pé afẹ́rúpọ̀ máa ń wọ̀nyàn àbúrọ̀ṣẹ́ ni a lò tán fún mouthwash tí òfin ní jẹ́ pé táà wọ́n bá ń súnmọ́ wa yóò máa bùtì tó fi jẹ́ pé tùwàrí tó jẹ́ pé àwọn èèyàn kan fẹ́ máa wọ́n fẹ́ fara nù wá pẹ̀lú oorun rẹ̀ tàbá <clears throat> ti opportunity yẹn ìwẹ̀ yẹn ìwẹ̀ wíwọ mọ́kà ni ìwẹ̀ wíwọ mọ́kà tí ò bá sí opportunity rẹ̀ kì í sọ̀rọ̀ yẹn a kàn fẹ́ ni tá a bá ti rí ilé àkọ́kọ́ ní mọ́kàrá yìí a ní í ṣe lọ́bẹ̀ ìkìmọ̀ a dànù rẹ̀ dúró a kàn máa ṣe àkàrà mi wọ́n fi lọ gbé aṣọ sí ibi tó yẹ ká ti sọ tá a bá wá débẹ̀ náà a lè gbomi sára àkáwọ̀ọ̀tì ẹ̀ irun wa a gbọ́dọ̀ jáun a gbọ́dọ̀ gé ìkànnà àgbẹ̀dẹ̀ ló tu àrí just ọ̀nà ara ara ṣíṣàn àmúra padà ó dìbò ó di kàábà tí a bá ti fẹ́ wọ kàábà mọ́ṣáláṣí tó lápọ́nlé jùlọ láyé àdúrà tá a máa ń ṣe tá a bá fẹ́ wọ àwọn mọ̀sájìdì wa náà láṣẹ pẹ̀lú kéle ẹsẹ̀ ọ̀tún láàgbé wọlé a'udhu billahi al-azim wa bi wajhi al-karim wa bi sultani al-qadim min ash-shaytani ar-rajim bismillah was ala rasulillah allahumma ighfir li dhunubi وافتح لي ابواب رحمتك agbèsè tún wò tá a máa ti rí káàbà lọ́kàn wá wọ́n ti ṣe ní ìsìn gbogbo ibi tí wọ́n bá ti fẹ́ bá wọlé ọmọ àwọn ilé àpọ́nlé yẹn lọ́kàn bí wọ́n ṣe wọ́n bá parí rẹ̀ tán ẹni ìwé àtọ́ ọba ti fẹ́ báwọ̀ ọmọ kaba ẹ̀ ọmọ rí kaba lọ́kàn Allahumma anta salam wa minka salam tabarakta ya zal jalali wal ikram àna wọ́n sì báyìí tá a bá ti kọ́kọ́ rí báwọn tá a ṣe díkìrì yẹn á sì kí ni á ṣàdùà torí mímọ kọ́kọ́ rí kaba sísàdùà lẹ́yìn díkìrì sísàdùà ó pàtàkì to have bá opportunity a gbọ́dọ̀ wà ní àlùwàlá afẹ́ṣe kí ni afẹ́ṣe tawaf wọ́n fi iná green wọ́n fi ṣàmì síbẹ̀ ibi tí hajarul aswad wà tá a bá lè wà níwájú hajarul aswad tákìsì ẹ̀ káforí kan òun ni òbúrú tá a bá jìnnà sí tọ́jẹ́ pé ọwọ́ wa ló lè kàn tá a ṣe bísímìlá làákọ́ kò burú tá a bá lè fọwọ́ kàn á jìnnà sí gan bọ́yá nísìn ibi tí mo wà yìí Hajarul Aswad wà ní bọ́yá nínú ilé alájí kìdáàdù lọ́ọ̀kan wọn sọ pé kọ́ ọ máa mẹ́rin ọ̀ya gbúrú gbúrú kọ sáfẹ́ ọ̀fẹ́ débẹ̀ là àwọn èèyàn fẹ́ struggle bẹ́ẹ̀ láyé òjìṣẹ́ náà sọ̀rọ̀ àfẹ́nà á òun náà fẹ́ struggle tàbí Umar bin Khattab rọ́bí aláàbí òjíṣẹ́ ń sàmì rárá má sì bẹ́ẹ̀. ibi tí ẹ bá wà lọ́ọ̀kan tọ́ ọ bá ti ṣe báyìí sí lọ́ọ̀kan bísímìlá àlá akpọ́ ọ̀wá ní fi kẹ́ni torí ọwọ́ rẹ̀ ọ̀kan bísímìlá àlá akpọ́ nìkan náà ni. Hajar al-Aswad òkúta dúdú ni ó mọ́ kanga kanga bíi nìyí tẹ́lẹ̀ òjíṣẹ́ náà sọ̀rọ̀ àṣọlá sọ pé ẹ̀ṣẹ̀ ọmọ ẹ̀dọ́ ènìyàn ti ń jábọ́ láti ló sọ di dúdú wọ́n ní nínú ọgbà àlùjọ náà ló ti jáde wá yóò jẹ́rìí gbé ẹnikẹ́ni tó bá ṣe bísímìlá àlọ́ àfọ́ níwájú rẹ̀ ní gbangba ọjọ́ ìgbìndé àlìkíyàmá. ní Umar bin Khattab radiyallahu anhu sọ pé òkúta lásán ni ọrùn bí ìgbà ṣe pé mo rí tó yìí ṣẹ́ná sàásìlà ń kíìsì rẹ̀ ìyẹn kíìsì rẹ̀ tó o bá ti rí kíìsì fọwọ́ kàn kó fi kàn tó o bá yẹ pé ìyẹn fẹ́ ń fà nira wa kan náwó sí lọ́ọ̀kan ọba adẹ́dà ti fi ọ́ hàn yóò jẹ́rìí dáadáa gbòó e níjọ́ gbòǹgbà àlùkìyàmù ẹ̀rí tó kí ni ẹ̀rí wípé àlìjánà tọ́ sí lágbájá ń wà àlìjánà tába ti fẹ́ ṣèyàn tába ti àwọn ọkùnrin aṣọ wa jìjìká wọn a mú wá sí abíyá ọ̀tún a wà sí apá ilẹ̀ agbèsí ní mẹ́ta àkọ́kọ́.

ká tó tún padà sẹ́rí padà débẹ̀ a rí i pé igun kan tún wá wà lọ́hùn ká tó dé ibi ajẹ́rù aswad padà kí láà máa ṣe ń bẹ̀ rabbana atina fid dunya hasanatan wa fil akhirati hasanatan wa qina azabana tá a bá tún ti dé bí ajẹ́rù aswad yìí ọdẹ ọkàn. lẹ́yìn ìgbà tá a bá kúrò níbi ajẹ́rù aswad yẹn tán igun kan wà kò sí nǹkan níbi èèyàn wọ́n pè rúkùn yamani tọ́wọ́ bá kàn tá a bá lè fọwọ́ kàn á fọwọ́ kàn kò sí bísímìlá aláàfẹ́ níbi òun tẹ̀ tá a bá lè fọwọ́ kàn fine tá a bá lè fọwọ́ kàn tèrò bá pọ̀ ńbẹ̀ àmọ́ṣe wàdùwàdù nígbà tó yẹ pé ètò jẹ́ ògbólógbò gan ajọ́ làásù wọn ní àmọ́ṣe wàdùwàdù bẹ̀ bìlìǹdà sí àmàlélẹ́yìn àmọ́ kọjá lọ́nu fífọwọ́ kàn rẹ̀ òjíṣẹ́ náà fàásùmá ní máa ha dànù ṣùgbọ́n ààrí fọwọ́kàn ká máa kọjá lọ ọlọ́run ti fún wa ní opportunity rẹ̀ torí wípé àfẹ́ fara ní ọmọ làkejì tẹ́ni tó bá fi nǹkan lẹ̀ nítorí nǹkan kan rẹ̀ torí tọ́ láwọn ọba kí lè jíṣẹ́ láwọn ọba náà sọ. ètò dáa ju ìyọlọ ọlọ́run fi pààrọ̀ fún awúrọ̀ ọlọ́run káyọ̀ nínà. so wọ́n sọ pé ah, àwọn èèyàn fún struggle wọn fẹ́ fọwọ́ kan èmi náà fẹ́ fẹ́ rárá ṣẹ́gun ìwé kò nira báwọn kan ìwọ náà bá tiẹ̀ lọ ládàá rẹ ti hajjabala sọ tó rí fọwọ́ kàn torí pé ó pọ̀ ń bẹ̀ náà wọlé tìbísí lálọ́ akpọ̀ bó iṣẹ́ náà bá àṣọ náà ṣe lọ mo bá ní ládàá rẹ ti dé hajjabala sọ padà báyìí ọ̀kan ti òtún yípo gbogbo ìgbà ti ibi tó dé kó tó débi hajara lásùwọ̀d yẹn zikiru ibẹ̀ ní pé rabbana atina fi dunya hasanatan wa fil akhirati hasanatan wa qina adhaban nar tó o bá ti wá jóògì ẹlẹ́ẹ̀kẹta tó dé ibi hajara lásùwọ̀d lẹ́lẹ́ẹ̀kẹta tó o fẹ́ bẹ̀rẹ̀ ẹlẹ́ẹ̀kẹrin ò ní jọ̀gbọ́n ọ máa rọra rẹ lọ́nà ọ máa rọra rẹ lọ́nà ọ máa rẹ ọ máa lọ́nà tọba lè ka Quran ntọ́rọ̀ hàn ní tọba sórí bí ó ṣe ká bẹ̀ tọba ló gbé Quran dání bẹ̀ àti fàá gan gbé dání wọ́n náà mọ̀ ètò kò ṣeé ṣe torí wípé àkójọpọ̀ kan ò tún lè sí báwọn mọ́ àfibò gbangba ọjọ́ gbòǹgbà alkiyama ló fi jẹ́ wípé àpèjúwe ọjọ́ gbòǹgbà alkiyama ni kékeré díẹ̀ ní tìbẹ̀yìn ó ti dijọ́ àràfà. Na tàbá wá ṣe ẹlẹ́ẹ̀keje tán tàwáf ẹlẹ́ẹ̀keje tán aṣọ tá a fi ṣe bí ẹ ń pa kájà ń ààyè padà ara á sì bóra tọpọtúnítì bá wà láti lọ kí fàájọ́lá aswad padà fan tí ọba sí wọ́n wọ̀ rí wá ibì kan maqam Ibrahim àmì ibi tí ànábì Ibrahim dúró sí tó fi kọ́ Kaaba ibi tí wọ́n ń pè lẹ́sẹ̀ rẹ̀ yẹn kìí ṣẹsẹ̀ rẹ̀ wọ́n fi sàmì sí ni sótì yé báyìí nìsín torí bí ẹsẹ̀ rẹ̀ gan gbà tó jẹ́ wípé àfọwọ́pa àfọwọ́pa táwọn èèyàn fọwọ́pa ọfẹ́ máa parẹ́ ni wọ́n fi ṣe ohun sàmì sí kìí ṣe ibi tó wà tẹ́lẹ̀ ni ó wà gbọ̀ngbọ̀ngbọ̀n níbi ẹ̀gbẹ́ Kaaba tẹ́lẹ̀ ni ṣùgbọ́n torí púpọ̀ èrò ó ń fẹ́ máa dí tàwáàfù lọ́wọ́ wọ́n ti sún sí ẹ̀yìn díẹ̀ torí tó bá dọ̀la táwọn elétò bá tún rò wípé bóyá kí n tún sún sí ibò mi nǹkan náà rò wípé wọ́n tún ti ń gbé ìlú ìbò wọn fẹ́ náà jù asúnlọ́ngàn kìí ṣe ibi tó wà tẹ́lẹ̀ wọ́n ń rẹ̀ sílẹ̀ yìí wọ́n wá fi nǹkan bò láti fẹ̀sùn náà pé àpẹẹrẹ ẹbẹ̀ nìyí tó ti yẹra ẹ̀yìn sùn á bọ̀ síbi ẹ̀yìn bẹ̀ tàbí nínú ẹ̀ tọpọtúnìtì bá wà fún á mú náfìlà àràkà méjì wá àmọ́ a ṣe àkàrà ẹ̀ wọ́tọ́kọ̀dù mímọ́ kọ́ni Ibrahim musalla tẹ́rù bá pọ̀ jù tá a bá pọ̀ ẹnìkan lè dí ẹnìkan lójú fún ẹnìkan kó fi jẹ́ pé ó jẹ́ sutura fún un tàbí kó sáà make opportunity tí òfin ilé táwọn èèyàn mọ̀ gbáradì rẹ̀ kọjá rákà aláàkọ́kọ́ lẹ́yìn fatia suratul kafirun rákà ẹlẹ́ẹ̀kejì lẹ́yìn fatia suratul ikhlas a ṣe ní pápápá torí èrò tó pọ̀ tá a bá ti sálámà tán a wà ibi tí zanzan wà a bu zanzan áfíìsì kaaba kí ló jíṣẹ́ náà sọ̀rọ̀ sọ́nà sọ onímọ̀ọ́rù zamzam ní màá ṣúrí bàdà nítorí ọba mu zamzam fún ọba adẹ́dẹ́ ó fún ọ ó fèèfì kaaba ọ wà abẹ́lọ́n dáadáa ó mu zamzam dáadáa bẹ́ẹ̀ bá ti mu zamzam fún ó mu omi ó bù sórí dáadáa òun náà rí pé ká ìwà sórí fi náà jẹ́rìí fún yín pé ẹnájì ní ìtún wa dé gbogbo gbogbo agbára tó ti fẹ́ máa lọ tẹ́lẹ̀ nígbà tí wọ́n gún ọ lábẹ́rẹ́ agbára kan yóò wá jí padà wá a fẹ́ bẹ̀rẹ̀ iṣẹ́ gan a wà lọ sí ibi tí sàfà ti bẹ̀rẹ̀ a ò ra gòkè yẹn báyìí àmì yẹn náà wà wọ́n ṣe ní ìpele ìpele ìpele tàkọ́kọ́ ìpele tẹ̀kejì ìpele tẹ̀kẹta torí wípé èrò tó máa ń pọ̀ tó o bá ti béèrè wọ́n sọ fún yín pé bàbá yìí. indication tí ẹ̀ ti wà ń bẹ̀ tọ́ba ti débẹ̀ ọ sọ pé abdul bima bada allah wa rasuluhu bihi mo fẹ́ bẹ̀rẹ̀ pẹ̀lú tí ọba adẹ́dàta ànábì rẹ̀ sílẹ̀ àlọ́sọ́nà tí a fi bẹ̀rẹ̀ kí ni a fi bẹ̀rẹ̀ inna safa wal marwata min sha'airillah faman hajja al-bayta aw i'tamara fala junaha alayhi an yattawwafa bihima. ومن تطوى خيرا فهو خير إن الله شاكر عليم ọwà dórí di sàfá tó o bá ti dé báyìí ó ti máa rí àmì ó ti rí kàbá lọ́kàn gbogbo ibi tó jẹ́ tó tẹ́lẹ̀ èyí rí kàbá yẹn wọ́n ti wó gbogbo ẹ̀ so wọ́n ti kí àgbègbè bẹ̀ kékeré báyìí lórí kàbá. pé òtí ẹ̀ ní láyé ṣe sí kíbílà ẹ̀ náà ò ní sílẹ̀ torí pé wọ́n ti ti láyé sí gbogbo ilẹ̀ tó jẹ́ pé ó ti rí pé láyé tó lè dúró sínú tó fi rí tó fi tó sáfúríkà bà dáadáa. Allahu akbar Allahu akbar Allahu akbar la ilaha illallah wahdahu la sharika lah lahul mulk wa lahul hamd yuhyi wa yumitu wa ala kulli shay'in qadir la ilaha illallah wahdahu أنجز وعده ونصر عبده وهزم الأحزاب وحده لا إله إلا الله ولا نعبد إلا إياه مخلصين له الدين ولو كره الكافرون اللهم صل على محمد وعلى آل بيته وعلى أزواجه وذريته كما صليت على آل إبراهيم في العالمين إنك حميد مجيد وبارك على محمد وعلى آل بيته وعلى أزواجه وذريته كما باركت على آل إبراهيم في العالمين إنك حميد مجيد وأشهد gbogbo ń tọ́nà bá ń fẹ́ láyé má tọrọ táyé nìkan o gbogbo ń tọ́nà bá fún yàn láyé ènìyẹ o ojú rẹ̀ gángan òun lẹ̀hún tàbí àtọ́pọ̀ rẹpẹtẹ àwọn tí wọ́n bá bí ọlá bí àṣegan gbogbo fàdúrà rẹpẹtẹ ó ti bẹ̀rẹ̀ lẹ́ẹ̀kejì Allahu akbar Allahu akbar Allahu akbar la ilaha illallah Allahu akbar la ilaha illallah wàdà ìlà sharika lahu. لا الملك ولا الحمد يحيي ويميت وعلى كل شيء قدير لا اله الا الله وحده انجز وعده ونصر عبده وهزم العذاب وعده لا اله الا الله ولا نعبد الا اياه مخلصين له الدين ولو كره الكافرون اللهم صل على محمد وعلى آل بيته وعلى أزواجه وذريته كما صليت على آل إبراهيم في العالمين إنك حميد مجيد وبارك على محمد وعلى آل بيته وعلى أزواجه وذريته كما باركت على آل إبراهيم إنك حميد مجيد àdúrà tọba tún ṣe tán ó tún ṣe bẹ́ẹ̀ ó tún ṣàdúrà tí sàfà tún ti tán àmà lọ àmà ṣàdúrà lọ iná green méjì ibi green yẹn ibi tí green ti bẹ̀rẹ̀ yẹn á sọ̀fẹ̀ nígbà tí wọ́n sáré rabbi bufir waraham fa innaka al-azzu al-akram àmà ṣàdúrà àmà ṣàdúkìrì àmà ṣàdúkìrì àmà ṣàdú tá a bá ti dé mọ́rọ́wá bá a ṣe ṣe ní sọ̀fà yẹn á tún ṣe bẹ́ẹ̀ ẹ̀yọkàn tá a tún ti dé láti márúwá àtúndé sàfà kejì ni tàbí àtúnyípo wa márúwá ẹ̀kẹta ni tàtún padà sí sàfà tàbí ṣe bá ṣe ṣe ní àkọ́kọ́ tá a ṣàdá tá a ṣàkárùn ẹ̀kẹrin àtúnpadà wá ẹ̀kárùn àtúnpadà lọ ẹ̀kẹfà ìgbèyí tá a bá wá padà lọ ohun tí a mọ̀ ń bo náà èkéjì yẹn ọ̀bọ̀ sí márùwá rárá ibi tá a ti bẹ̀rẹ̀ kọ́. mọ́sálásí bẹ̀rẹ̀ mọ́rúwá ni wọ́n wà parí sí ẹ̀kejì ni tá a bá ti ṣèkejì yẹn tán àṣàdùà àbọ̀lẹ̀ àwọn ọkùnrin ọ̀dọ́ ni òun nìkan náà gẹ̀ ọmọ bá ti parí àwọn àbọ̀ra alọ̀wọ̀ṣọ mo máa ṣọ ń lọ ti parí nù àwọn obìnrin náà tí wọ́n bá ti dá àárín ara wọn wọ́n kàn ara mú irun ọba ètí òjò bíi ọmọ àkàrà bíi ẹ̀ báyìí lọ wọ́n kàn ara chípẹ̀ wọ́n gè ọmọ ọtí parí mu fún ẹni tó ń ṣe tàmá tòrò torí wípé jìṣẹ́ náà sọ́lá àṣìlá ń sọ wípé law istaqbaltu mastaqbaltu min amri ara masuktu hada. ó bá jẹ́ pé mi náà mọ̀ ni ìbá tí kó àdáyà mi dání tí mo wá ṣe kìrọ̀ kìrọ̀nù tí mo ṣe kí ni ìbá ṣe tẹ̀mọ́tò ní ìbá ṣe torí wípé kí ló ti tó ń bọ̀ sọ pé òun ìbá tí tó túmọ̀ sí pé tẹ̀mọ́tò lọ́la ju any of hajj lọ nìyẹn ṣùgbọ́n tí ò jí ó ṣe nítorí pé ó ti mú àwọn ẹran àdáyà rẹ̀ dání so pẹ̀lú eléyìí tá a ti ṣe ń rọrùn ọkọ lè súnmọ́ ìyàwó rẹ̀ ìyàwó náà lè bá ọkọ rẹ̀ ṣeré a lè wẹṣẹ gbogbo ohun tí a lè ṣe tẹ́lẹ̀ tó ń pa wà nínú ihram àti lè ṣe báyìí. ìyẹn parí umrah àwọn àmà àmà make sure wípé wákàtí márùn wa à ń gbìyànjú láti wá kí ní Kaaba torí pé kí ni ìrún kan tá a kí ń bẹ̀. ó ṣe déédé ọgọ́rùn-ún lọ́nà ẹgbẹ̀rún ìrún tá a kí níbòmí hundred thousand àwa márùn èlò five hundred thousand ọba lo ọjọ́ mẹ́wàá ń bẹ̀ ilẹ̀ ti òfin ah, ọmọ ṣọ́ra ọmọ ọmọ ṣàkàrà. wọ́n máa seize opportunity láti ṣe ọ̀gọ̀ọ̀rọ̀ nǹkan dáadáa tọrẹ ka Quran ṣe istikrar ṣe tawba tọba ẹni tí ń ṣàìdá pàkíyèsí rẹ̀ sí ní ṣe gbogbo àwọn eléyìí iṣẹ́ olóore torí kí lè jíṣẹ́ náà sàrà sílẹ̀ sọ ó ní ẹ wá tara hajj mi mú bẹ́ẹ̀ ṣe ṣe hajj tì í báyìí torí ní ìmọ̀bọ́yá yìí ní í ṣe ní ìmọ̀ kò dẹ̀ ṣe ní ìmọ̀ lóòótọ́ káwọn àmọ̀bọ́yá á rí mi ìṣe mọ́ bàbá tí ẹ̀rí yìí ṣe kélé yìí ò dáa jù tá a ti ṣe fẹ́yìn lọ kó jẹ́ àtẹ́wọ́gbà kó jẹ́ pé subsequent one tá a bá ṣe yóò jẹ́ àlékún torí wípé kí ni gẹ́gẹ́ bí ìṣẹ́ náà sọ̀rọ̀ sọ́lá àmì ṣe ojú ọlọ́run ọba ti sọ fún jíṣẹ́ ní fúlàrà ọ̀sọ́lọ́ ó ní ẹrú mi ti nà kẹ́ pẹ̀lú àti àlàáfíà kò tọ́ kó o lo ọdún mẹ́rin kọ́ ọ má wàá bẹ ilé ìyẹn wò tó túmọ̀ sí pé For four four years kí wọn máa ṣe kí ni kí wọn máa rí nínú rẹ̀ tó bá dé opportunity yìí pé kọ́ máa lọ́n gbogbo ìgbà ni opportunity tó bá wá dijọ́ kẹjọ zèlèfíjà a tún wá gbé ìhìrọ́mù yìí bá a ṣe gbé lákọ̀ọ́kọ́ níbo ni ní kọ́ọ̀tì wa gbogbo ibi tá a bá wà ní maka ni ní kọ́ọ̀tì wa òtẹ́ẹ̀lì wa ni gbogbo ibi tá a bá wà òní ní kọ́ọ̀tì wa àárọ̀ padà tàbá tiwẹ̀ àtọ̀ àrísára àṣegbùgbẹ̀ àtọ̀jọ́ ara àtàfún ara àṣegbùgbẹ̀ àwọn àgbé ìfẹ̀wọ́nù padà obìnrin yóò gbé tiwọn bá ṣe gbé àṣeṣì kìbla this time around kò ní jẹ́ lẹ́bẹ́ ìkẹlẹ̀ umrata yóò jẹ́ lẹ́bẹ́ ìkẹlẹ̀ hajjá wọ́lọ́wọ́n ọba mo ń jẹ́ pé fún láti ṣe hajj báyìí. Báàrí yá àfihàn ولا سمعة إن محلي حيث ما حدثتني أعمى قلوب لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد ونعمة لك والملك لا شريك لك أما قلوب ولم أما طارو أما طارو أما طارو أدبو على سننا nítorí داجو jù كالو كيا ká lọ á kí aláàgbára ká méjì níta àmọ̀ ṣe náà ni ama polongo ama ṣe kakùn àn àmọ̀ ṣe àbùkàr àmọ̀ polongo ama ṣe àbùkàr àmọ̀ kakùn àn àmọ̀ ṣe istighfar àmọ̀ ṣe fúláàtì fún jíṣẹ́ náà fúláàlà ọ̀sọ́lọ̀ tó bá wá di ẹ̀yìn àṣùbà ọjọ́ kẹsàn-án kí ni ọjọ́ kẹsàn-án yìí àràfà bàtà bá kásùbà tó tó òun bá yọ àwà gba arafa lọ arafa gbangba ni kìí ṣòkè o má bàa wọn sọ pé ń lé gòkè kankan rárá gbangba tó tẹgbọn fẹfẹ ni tó o bá lè lọ sí masjid fan masjid arafa tó o bá lè lọ masjid arafa gbogbo omi tẹ ẹ wà ní arafa ni kí ló yíṣẹ́ náà fà sọ́làm sọ ó ní ń jù tọ́jú àbùkà téèyàn máa ń ṣe níjọ́ àràfà ó ní gbogbo àwọn ànábì tí wọ́n kọjá lọ náà táwọn náà ṣe sallallahu alaihi wa sallam tí wọ́n dẹ̀ ní kí náà máa ṣe ó ní kí ni la ilaha illallah wahdahu la sharika lah lahu al-mulk wa lahu al-hamd wa huwa ala kulli shay'in qadir a máa ṣe rẹpẹtẹ bá ń ṣe ń ṣe láàmà ṣàdúrà bá ń ṣe ń ṣe láàmà ṣe ń ṣe fà bá ń ṣe ń ṣe láàmà tọrọ títí títí títí títí títí zúrù fi tó náà zúrù bá tó a lè sùn sí ìpè irun tí wọ́n ń pè ní main masjid masjid àràfà tá a bá lè kírun bẹ̀ fine tá a bá lè kírun bẹ̀ tẹ́ǹtì olúkálukú wa wọ́n kírun fún wa bẹ̀ a kì í zòrò tàbá sálámù a kì í asri tá a bá ti kí tán a wà ṣe khutba khutba pípètò sídìí wípé ìmú ọba adéda lọ́kàn ìmú òjíṣẹ́ náà sàǹsán náà lóhun tá a tẹ̀lé ìsísẹ̀ ntẹ̀lé ní gbogbo ń tàǹsì ìpèpè sójú ọ̀nà dáadáa ìsájọ ọba adéda nìkan á kí là ń pé orúngbó rẹ̀ látìgbà yìí tawhid ni ìmú ọba adéda lọ́kàn lọ́kàn ṣoṣo ìmú akéèpè ìmú aṣọ̀kọ́lọ́kọ́ istikfar á pèpè sí dáadáa wọ́n ṣe kútúbà lẹ́yìn ìrìn ìtàn àáṣe kútùbà ṣókí tí ó pe àwọn èèyàn sí ìdí dáadáa àti ìlé àwọn èèyàn kúrò ní ìdí ìbàjẹ́ lẹ́yìn ìrìn àmọ̀ ṣàdúrà ń ṣe ń ṣe nídùbúlẹ̀ láàmà ṣe níjòkó láàmà dìde láàmà náwó láàmà láàmà láàmà àsìkò mi ní òjíṣẹ́ mẹ́fà ọba adẹ́dàá sọ̀kalẹ̀ wá sí fún màá yé bó ṣe bá ti tóbi wọ́n á sọ pé kí làwọn eré ìlú wa wọ́n máa fi wá yẹn gàn fáwọn màláìka kí ni wọ́n wá ọba abẹ́rẹ́ sọ àwọn màláìka sọ pé àánú rẹ̀ náà wọ́n fi wọ́n fàlùjẹ́ náà ọlọ́run ọba wa sọ pé gbogbo tí wọ́n bá ń fẹ́ mo fún wọn àti tí wọ́n bá tọrọ fún gbogbo tí wọ́n bá ń fẹ́ mo fún wọn kò sí àdúrà tó bí àdúrà àjọ àràfà bí àwa tá a wà lọ́hún ṣe ń pariwo tá à ń bẹ̀ ẹ́ bẹ́ẹ̀ làwọn àwọn tí wọ́n bá wà nílé náà wọ́n máa bẹ́ náà bá a ṣe máa bẹ́ ní títí títí títí tí oògùn ó fi wọ̀ mọ́gìrìbò ó fi tó àrà ní kí mọ́gìrìbò yẹn tí mọ́gìrìbò bá ti tó àwọn àmọ́ kúrò láràfà à ń lọ sí mọ́gìdàlífà mọ́gìdàlífà láti lọ́ọ́ pa mọ́gìrìbò. àti ìṣá ìpọ̀ kí ni àpapọ̀ ní àràfà zoro kọ́sán wọ̀jọ́mà rákà méjì méjì ni àádẹ́ papọ̀ lẹ́yìn sálámà rẹ̀ ìwọ na aṣọ kútùbà na tàbátidé múlùdẹ̀lífà kákànnà mọ́gírìbù wa kákíṣà iwa náà ni kí ni tàbá ló ń jẹjẹ nítorí bẹ́tà ní pé oúnjẹ tó o bá ń dìdá ní ní díẹ̀díẹ̀ dídá lọ mú dàlífà ni kò sóúnjẹ mú dàlífà kò sábà sóúnjẹ mú dàlífà tí ipa ló fi di tìrà tó o bá dẹ̀ rírà yọ̀ mọ́ gbogbogbò so tó o bá opportunity láti àràfá níṣẹ́ tó bẹ̀rẹ̀ ní níṣẹ́ kí ní ọ̀rá jù sínú báàgì rẹ̀ dání tí wọ́n máa pín handbag kéékèèké ráì má sojú kòkòrò kó kẹrù tó pọ̀ tó o bá kó tó pọ̀ ọmọ dàálẹ̀ lọ́kọ̀ọ̀kan nígbà tó bá ń wú ọ̀rọ̀ torí àwọn èèyàn rẹ̀ bí láti tí wọ́n bá ní opportunity láti gbé odindi mọ́tò ẹ̀bùn fún ọ gbé fún ẹ tó o bá ti bẹ̀rù yìí tọ́ opportunity ni láti ṣe kí káwọn náà rí ládàá yẹn gbà nínú ọdún yẹn nítorí kálukú máa ń sábà ṣe ní wípé bọ́jẹ̀tì tọdún wọ́n gbé lọ́wọ́jọ́ àràfà àtún ti dé tálẹ́ ẹ̀fẹ̀ jù mí foríjì ni mo túbá má jẹ́ ń ṣe mọ́ jẹ́sì ni ó yàn kóró torí ẹ̀sìn lójú lówó tá a fi nájà ní gbangba ọjọ́ ògbéǹde àlùkìyàmù wọ́n bá dẹ́dàá ẹ̀sìn ní tí ó yanjú ní tí kéèyàn máa tọrọ jù tẹ́sìn bá ti yanjú ẹ̀sìn ayé àti tọ̀hún èyí ò ní í ṣe ọlọ́mọdé àti kanu méjèèjì wọ́n bá dẹ́dà jẹ́sìn ni ó yanjú gbogbo tí ń fi ṣẹ̀sìn tí òfin ní í fún mi tí ó rọ̀ mí lọ́rùn Allahumma a'inni ala zikrika wa shukrika wa husni ibadatika ìtọ́lá jù nínú àdúrà nù tọ́ba sọ̀rọ̀ ni yóò fún ọ tọ́ba sàràfíà ni yóò fún ọ tọ́ba sí yìí ni yóò fún ọ tọ́ba sí ìkẹ́ ni tọ́ba sọmọ ni yóò fún ọ tọ́ba sí ìyàwó ni yóò fún ọ tó gbogbo nǹkan wọ̀nyí ẹ̀sìn olóṣèṣe tí kéde máa ṣe tí ò bá yanjú lórí mọ̀ ṣe ó máa ṣe aláàmú ẹ̀yà sàlùkọ́ àfà wàlà áfíàtà fídìí wọ́dùnúyàyà wàhálì wàmálì tọ́lá ọ̀rọ̀ bá ti fún ọ lálàáfíà nínú gbogbo nǹkan rẹ o ní ní stress lọ jíṣẹ́ náà àti fi sọ pé tọrọ láyé àtọ̀run o ní àlàáfíà kọ́nà ó fún alálàáfíà láyé àtọ̀run ìlú ni pé kọ́nà jà rí dààmú ọ̀kankan ní méjèèjì dáa jù àwọn ìdí ká máa ṣe jù láì àdúrà rẹ a ti sùn bá ti níjọ́ wo ni ìjọ jẹ wá ń jẹ́ kí ni ọjọ́ ìjọ eid òru lọ́ba adẹ́dà pè ní yawmul hajjil akbar ọjọ́ ògóńgó hajj ni. tílẹ̀ bá ti mọ́ta pàkì tán àwọn agun ẹni òkè àpáta tó bá wà ní ibẹ̀ yẹn ní Muzdalifa òun ń pè ní mash'ar al-haram àmì haram àwọn àfẹ́sì kíbla a máa ṣàdúrà títí títí títí títí tí oòrùn ó fi fẹ́ yọ kóòrùn tó wá yọ tó fẹ́ máa yọ bọ́ a wà kú ńbẹ̀ a máa dọ́gbọ́n padà lọ sí múnà múnà láti sa òkò a lè ṣá anywhere. but no waste time ara rẹ má jùrù sírù tó o bá débi tó ti jùkò ó lè lábà ó ọ̀rà bẹ̀rẹ̀ mẹ́lẹ̀ ó ṣe kí ni píọ̀sùnà bóyá ni ọ̀rà sàǹdọ́sà kí ni àkọ́kọ́ ju ìjọ náà jamratul akbar jamra àkọ́kọ́ ètò tóbi jù afẹ́fẹ́ Allahu akbar. kìí ṣe wàdùwàdù má bẹ́ẹ̀ kankan fagídígbò ó lé bọ́ọ̀ bá ti sáméje rẹ̀ ń bẹ̀ èyí tí ó ti dùn náà ló kàn bẹ ọ̀rọ̀ sáméje ń bẹ̀ ó dẹ̀ ọ̀rọ̀ súnmọ́ ibẹ̀ dáadáa Allahu Akbar Allahu Akbar kejì méje ni ó parí mi òjíṣẹ́ náà sọ̀rọ̀ àṣọlọ́m ni ma kabbir al-mukabbir illa bushra wa ma halla muhim illa bushra. ẹnìkan ò ní ju òkú aláàpọ̀ tàbí kí èyí ṣe tẹ́lbíà àyàfi kí wọ́n fún un nírò àwọn sàbẹ̀ ní ṣèrò òdùnú àlìjẹ́nà ojúṣe ńlá ní bẹ́ẹ̀ ni <laughs> bẹ́ẹ̀ ni òkú kọ̀ọ̀kan tó jù ẹ̀ṣẹ̀ kọ̀ọ̀kan tó ṣẹ̀ tó jẹ́ wípé ọba forí rẹ̀ jìyàn ọ́ wọná látara rẹ̀ kọ́lọ́mọ wọná ọlọ́wọ́n bó rẹ̀ má ṣe níṣe àwọn aláìmọ̀kan èṣù wọ́dọ̀ máa ń tó sọ ọlọ́run ọlọ́run ọ̀dà rẹ̀ wọ́dọ̀ mo ti dágbò ọ̀ láyà o ẹ máa rán ara yín ẹ máa sá ẹ máa yanjú ara yín ọ̀rọ̀ aláìmọ̀kan torí pé kọ̀mọ̀ tó máa ti ń ṣe gan kọ̀mọ̀ tó máa ti ń ṣe bẹ́ẹ̀ ló ṣe ṣe ó ṣe bó ti ṣe mẹ́fà fúnlá ń ṣe ní àṣẹ kó fi bá ṣe kí ni kó fi bá jẹ títẹ́wọ́ gbà Allahu Akbar Allahu Akbar lẹ́ẹ̀mejì tọ́ba ti jù kóńtà òkò jíjù alálàájì òun lọ́dún tiwọn lọ́sì jẹ́ pé lẹ́yìn òkò láṣẹ kí ni láàpẹ̀ yẹn fi fẹ́ kí wọ́n gbóògbé kí wọ́n jùkò kí wọ́n tó ṣọdún أخذ ذلك شيخ الإسلام ابن تيمية رحمه الله رحمه الله في قواعد النورانية نعم جزاه الله خير نعم lẹ́yìn òkò ìmáàmù ìmáàmù amiru hajj ní ó ṣe kútùbà ń bẹ̀ àsìkò ń lo ìjíṣẹ́ náà fún àṣẹ kútùbà tá a bá ti bẹ̀rù àṣàrí tá a bá ti jùkò tàbá pẹ́rán tàbí afárí àwọn afárí dáadáa tán àwa níbẹ̀ àlewọ opportunity ká múra ká bọ́ ìyọ̀rọ̀ nù wa ká bọ́ ìyọ̀rọ̀ nù wa ká lọ ṣe tawaf ìfọ̀àbà a tún lọ ṣe tawaf tábà ti ṣe tawaf nǹkan a tún ṣe sáàyù náà tá a bá ti ṣe tawaf ìfọ̀àbà òjíṣẹ́ náà sọ̀rọ̀ fúlàní màláìka ó lé alálàájì lè jìkà wáyé kú oríire gbogbo nítorí ti fi sẹ́yìn láì dáa gbàgbé ẹ̀ wá máa múra bí iṣẹ́ tiwájú òṣè ní bàǹtó ti ṣe lẹ́yìn jẹ wá máa múra kọ́ ọmọ ṣe dáadáa ọlọ́run bá ti forí jìn wáyé lọ́nà hajjira akpọ̀ wọ́n fẹ́ tá a bá ti ṣe tọ́wáfù lè fáwọ́ tán tá a ṣe tọ́wọ́ ṣe fáwọ́ tán bá wà ká kí zuru ní múna. egbawa wa kan wá wípé jìṣẹ́ lọ́sàn àṣìlám kí zoro ní múnà ní mọ́kà ẹ̀gbà wa kan wá pé ó kí ní múnà bẹ̀rù méjèèjì àwọn àṣà àpapọ̀ wọ́n ní ó kírun ní mọ́kà káwọn tí wọ́n wà mọ́kà lẹ́yìn kan lè gba àjọlá wíwá abẹ́rẹ́ ń bẹ̀ ó tún wá padà lọ sí múnà ó tún lọ arimato easily arimato about kizur nínú aka méjì ni tó bá yẹ kó mọ́kànlá àti kí tààkì ní harọ́ haram a munalo wọ́n fẹ́ kí wa ní maka tí bá ti maka a náà sọ̀rọ̀ á gbé wọ̀ tòtòrí náà a lọ kí bàbá ti kí zuri ní múnà ògbónà àti bọ́ńbẹ́ jọ́nà náà èrò máa ń pọ̀ torí pérò máa ń pọ̀ òjíṣẹ́ náà fàáfíà ń fìdẹ̀kùn sí ẹnìkan ní ya Rasulullah mo ti ju mo ti fárí kí n tó rókò jù òjíṣẹ́ náà ní láhàràjì kò sí wàhálà mo ti kọ́kọ́ lọ pẹ̀rún kí n tó wá kò òjíṣẹ́ náà ní no problem ẹ̀ka mo ti lọ ṣe tàwáfùlù ìfáàdà kí n tó padà wá kí n tó wá jùkò jíṣẹ́ náà ní kò sí wàhálà ètò bọ́ bá ṣe tòsí kò sí wàhálà èyí tó lọ́lá jù ní ká jùkò ká pẹran ká fánu ká ṣe ìfáàdà ṣùgbọ́n èkéyìí tó bá kọ́kọ́ bọ́ sí ìrọ̀rùn ní kò sí wàhálà ṣó ti yé báyìí àwọn àpàdà sí múnà àwọn àpàdà sí múnà àmọ̀ ṣàfùkàrọ̀ àmà bẹ́lọ́m àmà kakọ àn tí zuru bá ti tó níjọ́ kejì ọdún àṣà òkò mọ́kànlélógún twenty one a bẹ̀rẹ̀ níbi níbi níbi láti bẹ̀rẹ̀ níbi jíjọ́ ọdún akọ̀dà wù ètò tóbi jù ní ìjọ́ kejì ọdún kékeré láti bẹ̀rẹ̀ bá a ṣe jù ní ana áfíìsì ẹ̀ Ala áfíìsì mọ́kà apá àlàáfíà ọ̀rọ̀ wà ní sáìdì múná. Allahu akbar Allahu akbar lẹ́ẹ̀mejì abọ̀sẹ̀gbẹ̀ kan àwọn ànáwọ́ fẹ́sì kìbìlà ànáwọ́ àwọn ẹ̀sìn sàdúà sàdúà sàdúà wọ́n lè jìṣẹ́ náà fún na sàdúà tó yẹ ekpe. ó gbìn tó káka Suratul Baqara èyí ni pé ọ̀sàdúrà rẹpẹtẹ èrò máa ń pọ̀ torí pé èrò máa ń pọ̀ àwọn security ò ní fẹ́ káwọn èèyàn dúró torí pé kọ́ mọ́ bá ní àwọn yòókù lánàá wọ́n mọ̀ sí tó bá ti ṣe square square square wọ́n rò pé ẹ máa lọ ẹ máa lọ ẹ máa lọ. ó tàn án fún síwájú díẹ̀ sí security ṣe o sọ àwọn pé bàálù làwa wọ̀ wá ọmọ yẹn tó jẹ́ nìyí ọwọ́ lọ́wọ́ ẹsẹ̀ lẹ́sẹ̀ so ẹ̀rọ ìdàmọ̀ bá olùmọ̀jẹ̀ ti kú olùmọ̀jẹ̀ táwọn olùmọ̀ opportunity láti lè wá mọ́ but ètò wáì kéèyàn yà á dìkú dáadáa bọ́ọ̀lù àti ètò ẹ̀wà. àwọn àwọn ma máa rọ̀ ní si e a lọ sí ibi èkejì alowóstọ̀ jẹ́mọ̀lẹ́sẹ̀ lọ́stọ̀ a ju ju ta yẹn e Allahu Akbar Allahu Akbar lẹ́ẹ̀mejì a atun bọ́ sẹ́gbẹ̀ẹ́ kan a tún ṣe àdúrà rẹpẹtẹ bi lẹ́ǹtì bá kọ́ yẹn bàtà bá ti ṣe tán ra ibi tá a ti jù ní ijó àkọ́kọ́ yẹn alkobra a ti jù lẹ́ẹ̀mẹ́ ẹ̀mẹ́je tá a bá ti jù tán ìyẹn o a ní ṣàdúrà a sáré kú mẹ́rin lójú sẹ́nà fún àṣọ náà ṣiṣẹ́ ni a lè padà sí múnà padà a padà sí múnà a lè máa ṣàkárò wa a lè máa bẹ́lẹ̀ a lè máa ṣe a lè máa ka a lè máa ṣe gbogbo iṣẹ́ tó iṣẹ́ kókó ọjọ́ kejì nù ọjọ́ kẹta náà bẹ́ẹ̀ téèyàn bá ti ju tẹkẹ tíjọ́ kẹta tán ọjọ́ ọjọ́ kẹta ọdún mọ́ àbí ó lè túlẹ̀ túmọ̀ sí ni pé ó lè máa bọ̀ ní nàìjíríà rẹ̀ wọ́kàn rọra lọ kàábà ni yóò lọ ṣe fún àlùwọ́dà fún dágbére tọ̀ ọba adẹ́dà dá àṣemọ́ o. ó tún bẹ̀ ní o tọ́ba ní fúláìsì lálẹ́ ọjọ́ yìí ó lè máa bọ̀ lórí pàṣẹ yìí rí jọ̀kùn pàṣẹ ń jù kò sábà yìí là ń gbé báàgì wa ó di nàìjíríà èèyàn hmm. ní àwọn èèyàn tó ń gbà dé wọn ní ẹṣọ tó wọn lọ àjìṣà torí ọjọ́ mẹ́jọ la torí òjíṣẹ́ lára fúlàní tí èèyàn bá ti ṣe ṣe tó filẹ̀ ọ̀ṣẹ̀ kan kó pápá pamọ́ bọ̀ nílé torí àbòmọ́bọ̀lé ni ó tún máa rí oríṣiríṣi nǹkan kan ọkàn máa gbọgbẹ́ owó ọ̀tàn gbogbo oṣù bákan yóò àdí nǹkan ni but ẹni tó bá lè dúró di jọ́kẹrin ọdún ìyẹn ló dáa jù ọ̀gọ̀rọ̀ ọgbà wọ́n ti ká tẹ́ǹtì èèyàn ní ráàyè dúró di jọ́kẹrin ọdún yẹn ṣùgbọ́n opportunity mi wà mọ́ṣáláṣí tó jíṣẹ́ náà sàásánà máa ń dúró sí gangan Masjidul Khaif òun wà ní ṣíṣílẹ̀ gbogbo ìgbà ọ̀gọ̀rọ̀ àwọn akẹ́kọ̀ọ́ àti àwọn àwọn àfà ibẹ̀ ni wọ́n máa ń dúró sí tọ́lá jíṣẹ́ náà sàásánà ní àádọ́rin seventy ní àbí àwọn ànábì ọlọ́run ọba ni wọ́n kí ń bẹ̀ òjíṣẹ́ náà sàásánà ibi tó ti máa ń dúró nìyẹn so èèyàn lè dúró síbẹ̀ yẹn fún tíjọ́ kẹrin yẹn kó kúkú fi parí ẹ̀ torí kí ní ọba rẹ̀ wa man ta'ajjala fi yawmi fala ithma alayhi wa man ta'akhkhara fala ithma alayhi liman ittaqa àwọn tó bá ṣe ní pápákọ̀ ní oṣù èkìtì ọjọ́ kejì tán ọjọ́ kẹta ó parí tó bá sọ díjọ́ kẹrin tó kúkú parí gbogbo ẹ̀ tán kò sí wàhálà ló dájú so pẹ̀lú ilé kíyàn méjì yẹn sí haram ní káàbà kọ́mọ tí wákàtí márùn-ún bẹ̀ kọ́mọ ṣe ìtìpá kọ́mọ ṣe tún ní kójúnà sábúrú kankan kọ́mọ ṣọ́ bí hajj rẹ̀ ò ṣe ní bàjẹ́ kọ́mọ ṣe ṣírùkù àti tó kéré àti tó tóbi kọ́mọ ṣọ̀pọ̀lọpọ̀ ìbádà kọ́mọ ṣọ̀pọ̀ istikfar kọ́mọ ṣe tauba kọ́mọ dẹlọ́n kọ́mọ ka Qur'an kọ́mọ yẹn nawafil kọ́mọ jìnà sí káàbà kọ́mọ ṣe gbogbo eré pẹ̀lú gbọ́n náà bá ọba adẹ́dà ó fi léṣe sábà bí oríire fún láyé ń bí àti gbangba ajọ́ ìgbẹ́lẹ̀ àti àwọn subhanaka allahumma bihamdik ṣọlá wa ilẹ̀ tẹ̀sí fúrkà tó rẹ̀ àwa tí a ń jì kọ́lọ̀n jẹ́ kó fi fi rọrùn àwa tá à ń gbèrò kọ́lọ̀n ọba kó ṣe ní rọrùn fún àwa tí a ti lọ kọ́lọ̀n ọba mọ́sá àgbà kó fi ṣe sábà bí oríire ayé àti tọ̀run fún wa bá a máa kátọrọ ti ọ̀run náà kọba adéda ṣe méjèèjì lẹ́kùnrẹ́rẹ́ fún wa subhanahu wa ta'ala wa bihamdika shibra ila min tastaghfir tuwele assalamu alaikum wa rahmatullahi wa نعم جزاكم الله خيرا ìbéèrè kan wá síwájú sí alcohol tó bẹ̀rẹ̀ látọ̀dọ̀ àwọn obìnrin náà sọ àwọn òkúta bá wa dáhùn kí a tó lọ kí ọ̀nà fàníṣà ńlá arábìnrin ní sọ wípé ọkọ àti opó kan náà ó ní okó yẹn ju ọkọ̀ mi lọ fún mi ẹgbàá ọdún mẹ́wàá lọ́wọ́ ẹ̀ náà ó ní àwọn sá ìfẹ́ wà láàrin àwọn ẹni náà ó wá ní ọkọ òun kódà ọkọ òun jẹ́rìí sí eléyìí ó sọ fún un débi pé òǹdúrà rẹ̀ bẹ́ẹ̀ ni débi pé ó fi àwọn àjọṣọ òun àti ọmọbìnrin náà ó fi hun òun tó ń ṣe ìyàwó rẹ̀ orin sàn o fi hàn báyìí O tó àbí orin sàn kò ṣe àbòsí ó fẹ́ kò fẹ́ bọ ìgbòkúgbọ ìrànlọ́rùn wa ni ìyàwó ṣe fún un tọ́ ó ní olóbìnrin yìí náà ó mọ òun dáadáa òun náà sì mọ obìnrin náà dáadáa pẹ̀lú àwọn ọmọ rẹ̀ náà so ó wá sọ wípé Ah. ọkọ rẹ̀ bá ti fẹ́ arábìnrin náà kó lu níyàwó ṣùgbọ́n ipa rẹ̀ ọ̀ka financially náà ìbéèrè wa ni wípé ǹjẹ́ ẹgbẹ́ ní ọkọ wọn àti obìnrin wọn wá ń jọ ń fi nǹkan kan pọ̀ tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ jíjẹ mímu arábìnrin yẹn ah. ọkọ yóò ràn lọ́wọ́ lórí àwọn kankan lórí ẹ̀ ah. so látara báyìí ìsúpọ̀ yẹn ó ti rẹ̀ ń tún ó ń pọ̀ sí ah. now so ó wá ní kò fẹ́ jẹ kò fẹ́ tù dànù ìbéèrè wa ni wípé kí ọkọ òun kó lé ṣe pẹ̀lú arábìnrin kó jìnnà sí i débi wípé yóò lè fún ọmọbìnrin yẹn láǹfààní àti ọwọ́ ẹni tí ó fẹ́ àbí báwo ni kò ṣe eléyìí jẹ́ gbèrè àkọ́kọ́ gbèrè méjì ni ah. so wọ́n ní pé kó jìnà sí so that a lè fún ọmọbìnrin yẹn láǹfààní àti lè wá ọkọ ah. nítorí wípé èèyàn kan wà ah. tó kọnu sí i ṣùgbọ́n ìfẹ́ tó ní sí ọkọ òun yìí kò yẹ kó kọbi ara sí yẹn náà hmm. ẹni tí ó kọlu sí yẹn òun lè òun lágbára rẹ̀ ni wọ́n ní ẹni ẹwà kàtó bọ̀ sọ ọlọ́kọ rẹ̀ hmm. àwòmọ́júlọ ẹkún ní ọmọ rẹ̀ torí pé kò ní tí ó fi ṣe àjọṣepọ̀ wọn yẹn tí ò bá tí ì di haram ní ẹnu mi ò tí gbà kọ́ mọ́ bá di haram ó dẹ̀ sì fẹ́ máa ràn lọ́wọ́ kó yẹ fún ìyàwó rẹ̀ kí ìyàwó rẹ̀ máa handle aspect yẹn kó cut relationship yẹn tí ò bá cut relationship yẹn ó lè tara rẹ̀ wọná obìnrin yẹn náà dẹ̀ lè tara òun náà wọná hmm. so òun ò lágbára ọ̀pọ̀ lọ́dọ̀ ọba adẹ́dàá ọ̀pọ̀ lọ́dọ̀ ọba adẹ́dàá so ẹni tí ó lágbára ó jẹ́ ó ṣe ọlọ́run pààrọ̀ tiẹ̀ tó ju ìrọ̀ yóò pààrọ̀ rẹ̀ fún kí ló fún un ní garanti pé tó ń bá fẹ́ tán dáadáa ó jáde ń bẹ̀ òní fa wàhálà fún un so bẹ̀bí tí nǹkan kan tó ṣúọ̀ ó ní pé kéèyàn rin gbogbo ojú ọ̀nà yẹn ní bọ́ba adẹ́dà ṣe làálẹ̀ òun ò lágbára ẹ fẹ́ ṣe ṣùgbọ́n lágbára kò yọra ẹni tó lágbára kò jẹ́ kó ṣe é ọ̀pọ̀ lọ́dọ̀ ọba adẹ́dà ló fún ẹ ń tiẹ̀ lásìkò òkè ọba tó kó sì yẹn gan abẹ́ lọ́hùn ọba adẹ́dà kí ní ìwù mi pọ̀tí yìí lágbára mo pàtì tó mọ yọ̀ǹda torí tiẹ̀ torí ní mọ̀bà àtàrà rẹ̀ wọná ọlọ́run bá fún mi lágbára tí kì í ṣe tèmi tí ó dẹ̀ jẹ́ ẹni tí ó rọ̀ mí lọ́rùn kó wo ohun tí ọba adẹ́dà ó ṣe bọ̀tọ́ bá lóun ó mú rí ma yọ kọjá àlà ọlọ́run ọba ò pẹ́ yẹtẹ̀ọ́dẹ̀ òdòdó lọ lọ́kọ̀dù bọ́ọ̀lù mọ́nàfọ́ ẹni tó bá kọjá àlọ́ náà bá sábà ṣiṣẹ́ ara rẹ̀ torí wípé ó lè mú wọn ní ìbéèrè kejì sá náà pẹ̀lú àkùnrin ọ̀sẹ̀ láti fọ́ra tìláàtì. arábìnrin wa béèrè wípé òun ò fẹ́ kórìíra òkú náà torí pé kò fi nǹkan kan sí ọ̀rọ̀ lágbèrè náà. ó ní ṣé kó òun sọ fọ́kọ̀ọ́ òun sóun lè sọ fọ́kọ̀ọ́ kó má ṣe ẹ̀rù nǹkan kan fún nípa ọ̀gbẹ̀yìn náà. òun nǹkan kíkà rẹ̀. ọkọ rẹ̀ wà ó fún ọ wà fi nǹkan kan pamọ́ fún un. advice tí kò fún ọkọ rẹ̀ ni lágbára ẹni tó dẹ̀ lágbára wà ọ̀pọ̀ lọ́dọ̀ ọlọ́run ọba at least gbogbo ògbìyànjú tó náà ti ṣe kọ lára lára ní ọ lára o lọ́wọ́ ni. kọ́lọ́mọ́jì ọ̀nà tán torí ọmọ ń ṣẹlẹ̀ irú nǹkan bá ìṣẹlẹ̀ nígbà sísà rí bí nǹkan ṣe ń lọ òun gangan ló bá ọkọ rẹ̀ wá bá obìnrin yẹn sọ̀rọ̀ pé báwo ni wọ́n dẹ̀ pa ó tí bàbá sọ fún ọkọ rẹ̀ ọlọ ọwẹ ọkọ ní kí ló dé ọlọ́run tẹ̀ ọkọ ní itọ́ ẹnu òun ó dẹ̀ korò lẹ́sẹ̀kẹsẹ̀ ìyàwó òun sọ fún un pé òun ṣẹ̀ alhamdulillah ó máa ń kìí ṣe pé kí lọ títí ṣùgbọ́n ó máa ń máa wà fà bó ṣe dìde nìyẹn ó bá sáré lọ sọ́dọ̀ ọ̀kan nínú àwọn tí wọ́n máa ń tọ́ sọ́nà tó jẹ́ ẹni tó gbọ́ súnmọ́ yìí ó ní nǹkan báyìí báyìí báyìí báyìí ìyàwó ń sọ ẹnìyẹn kìí ṣe pé mòye nìkan àgbàlagbà ó ní jọba ọ̀fẹ́ àwòdàn ó ní bẹ́ẹ̀ ni ó ní àrà ìwọ ń pa ọ kó o fíì bóun náà ló ṣe fíì torí ìyàwó tó fẹ́ ṣe ni wọ́n kò fẹ́ sìnà. samara ọba ṣáájú rẹ̀ mara ọba jẹ́ wọ́n kì í gbọ́n ṣe sìnà ó ní ìyàwó tó fẹ́ ṣe ló ń tà lára ó ní tìmù lára so wọ́n sábà bá wọn sọ̀rọ̀ wọ́n ṣe gbogbo ẹ̀ wọ́n pẹ̀tù sí gàǹkà so wọ́n fi wọ́n fi yanjú yẹn ó ń ṣẹlẹ̀ tó ó ti fẹ́ máa ná ìmánì rẹ̀ tẹnu ọjọ́ pè mí ohun àkọ́kọ́ ẹni pè mí nǹkan bí aago mẹ́ta òru kí ló dé ó ní bí kóun ó gbé oògùn òkúté jẹ fún òun ní kílẹ̀ tó kílẹ̀ wọn ó tẹ̀ tó mú kóun yẹn jù rẹ̀ wáyé káyọ̀ fún tàbí yẹn ó kú sàmàlà yẹn ẹ̀ rẹ̀ kí ló ń kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ ó ní á òun àti ìyàwó ìjọba lọ́rọ̀ tí mo mọ̀ ibà àfi ṣe marriage mo ní bẹ́ẹ̀ ni kí ló dé tí mo bóyá òun ló mọ̀ wá òun ní bẹ́ẹ̀ ni òun ni ìyàwó òun ti fẹ́ lé ìmọ̀ni rẹ̀ tán o kí ló dé àṣetò abẹ́rẹ́ sọ ó ní owó tẹ̀ fẹ́ rí ọkọ bí tó ń bá rí ìmọ̀ni sùn ó padà nù àtà àpẹ̀tọ̀ àfihàn wọn lọ́kàn ìgbà wọn lè là wọn ò bá kọ́ mẹ́sà wọn ò wọ̀ bọ̀ but wọ́n fún ọkọ ní advice wípé yóò máa tẹ̀ jẹ́jẹ́ jẹ́jẹ́ tí ó tẹ̀ pẹ̀lú títí kò ní tó ti èyí tó wà nílẹ̀ tẹ́lẹ̀ àìjẹ́bẹ̀ yóò dà gbogbo ẹ̀rú alhamdulillah ọlọ́run bá wọn mánìjì so ọmọbìnrin yìí opó ọkọ ní interest kò lágbára kọ́yọ̀ǹda ọlọ́run bá wọn agbára wáyé dẹ̀ fún mi tiẹ̀. سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك اللهم صل على محمد وعلى ال بيته على ازواج ذريه كما صليت على ال بيته حمد وبارك على محمد وعلى ال بيته ازواج كما باركت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 أشهد أن محمد رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلام حي على الفلام الله أكبر الله أكبر لا الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله حي على السلام حي على الفلاح